éfésù orí kẹta. ìdí rẹ̀ nìyí tí èmi paul fi di ẹlẹ́wọ̀n fún kristi jésù nítorí ti ẹ̀yin tí ẹ kì í ṣe júù. ẹ ó sá àti gbọ́ nípa iṣẹ́ tí ọlọ́run fi fún mi nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti ṣe fún yín. ọlọ́run ni ó fi àṣírí hàn mí lójú ìran gẹ́gẹ́ bí mo ti kọ sínú ìwé ní ṣókí tẹ́lẹ̀. nígbà tí ẹ bá kà á ẹ ó rí i pé mo ní òye àṣírí kristi tí Ọlọ́run kò fi han àwọn ọmọ ènìyàn ní ìgbà àtijọ́ ṣùgbọ́n tí ó fi han àwọn àpọ́stélì rẹ̀ mímọ́ àti àwọn wòlíì rẹ̀ nísinsìnyí nínú ẹ̀mí àṣírí yìí ni pé àwọn tí kìí ṣe Júù ní àǹfààní láti pín nínú ogún pẹ̀lú àwọn Júù ara kan náà sì ni wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ní ìlérí nínú Kristi Jésù nípasẹ̀ ìyìn rere èyí ni iṣẹ́ tí a fi fún mi nípa ẹ̀bùn oore ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ nítorí èmi tí mo kéré jùlọ nínú gbogbo àwọn onígbàgbọ́ ni Ọlọ́run fi oore ọ̀fẹ́ yìí fún pé kí n máa wàásù fún àwọn tí kìí ṣe Júù nípa àwámárìdí ọ̀rọ̀ Kristi àti pé kí n ṣe àlàyé nípa ètò àṣírí yìí tí Ọlọ́run ẹlẹ́dàá ohun gbogbo ti fi pamọ́ láti ìgbà àtijọ́ kí ó lè sọ ọ́ di mímọ̀ ní àkókò yìí láti ọ̀dọ̀ ìjọ kí ó sì lè fi hàn àwọn alágbára àti àwọn aláṣẹ tí ó wà nínú àwọn ọ̀run bí ọgbọ́n ọlọ́run ti pọ̀ tó ní oríṣiríṣi ọ̀nà ọlọ́run ṣe èyí gẹ́gẹ́ bí ètò rẹ̀ láti ayérayé tí ó múṣẹ nínú Kristi Jésù olúwa wa nípasẹ̀ rẹ̀ ni a fi ní ìgboyà láti dé ọ̀dọ̀ ọlọ́run a sì ní ìdánilójú pé a ti rí ààyè dé ọ̀dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nítorí èyí mò ń gbàdúrà pé kí ọkàn yín má ṣe rẹ̀wẹ̀sì nítorí ìpọ́njú tí mò ń rí nítorí yín. ohun ìṣògo ni èyí jẹ́ fún yín nítorí èyí ni mo ṣe ń fi ìkúnlẹ̀ gbàdúrà sí bàbá tí a ń fi orúkọ rẹ̀ pè gbogbo ìdílé lọ́run àti láyé mò ń gbàdúrà pé gẹ́gẹ́ bí títóbi ògo rẹ̀ kí ó fún yín ní agbára ẹ̀mí rẹ̀ tí yóò fún ọkàn yín ní okun kí Kristi fi ọkàn yín ṣe ilé nípa ìgbàgbọ́ kí ẹ fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìfẹ́ kí ìpìlẹ̀ ìgbé ayé yín jẹ́ ti ìfẹ́ kí ẹ lè ní agbára pẹ̀lú gbogbo àwọn ènìyàn Ọlọ́run láti mọ̀ bí ìfẹ́ Kristi ti gbòòrò tó bí ó ti gùn tó bí ó ti ga tó àti bí ó ti jìn tó kí ẹ lè mọ̀ bí ìfẹ́ Kristi ti tayọ ìmọ̀ ẹ̀dá tó kí ẹ sì lè kún fún gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run ògo ni fún ẹni tí ó lè ṣe ju gbogbo nǹkan tí a ń béèrè àti ohun gbogbo tí a ní lọ́kàn lọ gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti ń ṣiṣẹ́ nínú wa kí ògo yìí wà fún un nínú ìjọ àti nínú Kristi Jésù láti ìrandíran títí láéláé àmín.